بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما وبعد والسلام عليكم ورحمة الله وبركاته أدوكم فون ولون وبركاته ọba tí ó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe nu tíra umdatul ahkam ti afa abdulgani almaqdisi ọlọ́ọ̀ba kí ó yọ́nú sí a wà lórí kitabul janaiz ọ babul janaiz ojúpọ̀nà tó ń sọ̀rọ̀ lórí aljanaiz ìsìnkú ìwẹ̀kú àti àwọn tó rọgbà mọ́ a ti ṣe àlàyé lórí àdìsí alákọ̀ọ́kọ́ ti àdìsí Abu Huraira bákan náà la ṣe àlàyé papọ̀ lórí àdìsí Jabir èyí tó tẹ̀lé Jabir ibn Abdullah so ní ìsìn tí a ń sọ̀rọ̀ lórí ìwẹ̀kú a ó rọra fo àdìsí ẹlẹ́kẹta ru èyí ni àdìsí Abdullah ibn Abbas bẹ́ẹ̀ náà ni àdìsí Aisha torí pé àwọn ohun tí wọ́n ń báwo ni alkafan àti ìrun kíkí ṣùgbọ́n tó sì jẹ́ pé à ń sọ̀rọ̀ lórí ìwẹ̀kú ni àdìsí tó tẹ̀lé wọn òun náà ni àdìsí Ummu Atiyya àti àdìsí Ibn Abbas tó tẹ̀lé ti àdìsí Ummu Atiyya àwọn ni wọ́n ń sọ̀rọ̀ lórí ìwẹ̀kú <coughs> dé jẹ́ pé àdìsí. Ummu atiya òun gangan ní aslu ó ní gbòǹgbò tó sọ̀rọ̀ lórí báwo la ṣe ń wẹ̀ kúnnú gbogbo àwọn sunna anabi sallallahu alayhi wa sallam. oni an ummi atiya al-ansariya qalat دخل علينا رسول الله صلى الله عليه وسلم حين توفيت بنته زينب فقال أكسلنها ثلاثا أو خمسا أو أكثر من ذلك إن رأيتن ذلك بماء وصدر وجعلن في الآخرة كافورا أو شيئا من كافور فإذا فرغتن فآذنني فلما فرغنا آذناه فأعطانا حقوه فقال أشعرنها إياه يعني إزاره وفي رواية أو سبعا وفي رواية ابدأن بميامنها ومواضع الوضوء منها وأن أم عطية قالت وجعلنا رأسها ثلاثة قرون حديثي أبوالات يودو أم عطية الأنصارية أرى مدينة قالت وصقي دخل علينا رسول الله صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم أواسي ودوا حين توفيت بنته زينب نقبت يوم تنجى زينب تسلايسي فقال للنبي صلى الله عليه وسلم لبصقي أكسلنها ثلاثا أولي متى أو خمسا أبي مارون aw aktharo min dhalik àbí jù bẹ́ẹ̀ lọ in ra'aytunna dhalik tí ẹ bá rí i pé ó ní ìdí láti wẹ̀ jù bẹ́ẹ̀ lọ tí bùkátà bá bá ń bẹ láti wẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ wẹ̀ jù bẹ́ẹ̀ lọ bima in wa sidirin ẹ wẹ̀ pẹ̀lú omi àti sidir sidir èso ni èso gini rò pé àwa náà mọ̀ ó wà níbí wàjàlnà fil akhirati kafuro ìwẹ̀ ìgbẹ̀yìn ẹ fi káfùr sínú ẹ̀ aw shay'an min káfùr àbí nǹkan kan nínú káfùr èyí ni pé nǹkan tó jọ káfùr fa idha faragtunna fa aadhinnani tẹ́ ẹ bá ṣe tán ẹ kàn sí mi èyí ni pé tẹ́ ẹ bá wẹ̀ tán ẹ kàn sí mi falamma faragna aadhannahu nígbà tá a wẹ̀ tán la kàn sí anabi sàlásán náà ìgbẹ́tọ̀ àti wẹ̀ tán o fa'atana hakwahu ló bá fún wa ní aṣọ rẹ̀ ló bá sọ pé ash'irna ha iyyahu ó ní ẹ fi bò tẹ́lẹ̀ ash'ir ó ní kó jẹ́ pé ó ní ọkàn ara rẹ̀ kẹ́ ẹ tó fi aṣọ míì sí yaani izarahu ay hakwa ó ní ó ní izar èyí ni pé ó ní aṣọ tó máa ń dàbí ìró. àti sọ fún wa pé nínú tradition àwọn Arab tẹ́lẹ̀ wọ́n máa ń rorò àwọn míì sì tún rodi sí i wọ́n á ró ọ̀kan wọ́n á fi ọ̀kan bora àwọn míì rodi sí i nígbà mo ṣẹ̀ṣẹ̀ wọ jamiu àmọ́ rí ẹni oróró tó sì fi kan bora tó sì tún wá wọ irú ìborun ṣé ìborun ni àwọn obìnrin máa ń wọ̀ lọ́dọ̀ wa bí ọkùnrin bí wọ́n bá tiẹ̀ wọ́n dòrè ráwà nínú wọ́n ní èwo ló dé obìnrin nù jábíà àṣé kìí zobe so àwọn a máa ró ìró ìró yẹn ni ń pè ní izar so nígbà tá a ṣe tán ló bá fún wa pé kó jẹ́ ká fi tẹ́lẹ̀ ohun tí a fi bò lára nínú àdìsí mi ó ní aw sab'an ẹwẹ lẹ́ẹ̀mẹ́ta abẹ́ẹ̀ márùn-ún abẹ́ẹ̀méje àbí jù bẹ́ẹ̀ lọ tẹ́ ẹ bá rí i pé ó ní bùkátà ó ní ibdana bima yaminiha ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú agbọ̀n ọ̀tún rẹ̀ wọ́n ma wá dé ìlúwòdó minha àti àwọn ààyè àlùwàlá lára ẹ̀ wà na Ummu Atiyya qalat ipe Ummu Atiyya ó sọ pé waja'alna ra'saha thalatha qurun la wá fi irun rẹ̀ a dì í ní ìdì mẹ́ta àwa sọ́ọ́lẹ̀ sí ẹ̀yìn rẹ̀ hadithi wọ́n bá láti ọ̀dọ̀ Ummu Atiyya al-Ansariya obìnrin gẹ́gẹ́ bí imam an-Nawawi bó ti sọ nínú tírà tahdhibul asma wal lughat nígbà tó ń ṣe tarjama Ummu Atiyya ó ní hiya min fadilati sahabiyat ó wà nínú àwọn alápọ̀nlé nínú àwọn sahabi anabi sallam tọ́jú bẹ́ẹ̀ walghaziyat àtàwọn tó máa ń jagun èyí ni pé jagunjagun lobìnrin náà ó máa ń jagun pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam wa kanat taksilu almayitat ó wá jẹun ní máa ń wẹ àwọn òkú tó bá jóbìnrin yìí. وهي التي غسلت بنت رسول الله صلى الله عليه وسلم òun ló wẹ ọmọ anabi sallallahu alayhi wa sallam tí tadawuro kan rẹ̀ nù àdìsí pé zainab ni orúkọ obìnrin ó ní nusayba nusayba ló kọ obìnrin náà umu atiya kuniya ni naam dakhala alayna rasulillah sallallahu alayhi wa sallam xiina tuwufiyat bintu zainab so Ummu Atiyya ló wá ń sọ pé anabi sàlám ó wọ ọ̀dọ̀ wa wá nígbà táwọn wà pẹ̀lú ẹni ó kú nígbà tí ọmọ rẹ̀ Zainab tí ó kú nínú àdìsí riwaya yìí wọ́n dárúkọ tani ọmọ ọ̀hún ọ̀pọ̀lọpọ̀ àwọn riwaya wọn ni bintu Rasulillah àwọn dárúkọ tani ọmọ náà so riwaya yìí ó ti clear rẹ̀ fún wa pé ẹni ó kú ńgbà yẹn o Zainab ni tawa ni Zainab Zainab ọmọ anabi sallallahu alayhi wa sallam ni ó ń sì la kọ́ bí ọmọ ẹ̀ anabisa asala wọn bí Zainab lẹ́yìn ìgbà tí nígbà tí anabisa asala wà ní ọmọ ọdún ọgbọ̀n wọn máa ń sọ pé anabi wà ní ọmọ ọdún twenty five ni so lẹ́yìn ọdún márùn náà ṣẹ̀ṣẹ̀ wá bí Zainab Zainab ó kú ní ọdún kẹjọ nígbà tí wọ́n ṣe hijira lẹ́yìn hijira anabi sallallahu alayhi wa sallam abu umar ibn abdulbar oni zainabi akbaru banatihi oni ọmọ rẹ̀ tó dàgbà jù la khilafu fi dhalik kò sí ìyapa ẹnu ní ọ̀dọ̀ àwọn olùmọ̀ ó fẹ́ ọmọ àǹtí ẹ̀ ẹni pé màmá ọkọ zainab ọmọ ìyálò àti khadija ìyàwó anabi sallallahu alayhi wa sallam oni abul'as ibn rabi' al-abashi onlufẹ́ àwọn méjì ni anabi sallallahu alayhi wa sallam fi lọ́kọ ńgbà náà zainabi àti rukaya rukaya yẹn fi ọ̀kan nínú àwọn ọmọ abu lahab so nígbà tí tabati ada Abu Lahab tó sọ̀kalẹ̀ Ọlọ́run sì wá ṣe kò tí kò tí ì ṣe bìnà ẹni pé kò tí ì súnmọ́ ọmọ anabi sallallahu alayhi wa sallam nígbà náà ni gbogbo àwọn ọmọ tí anabi sallallahu alayhi wa sallam fi lọ́kọ wọn á bẹ̀rẹ̀ sí lọ bá ọkọ wọn ipe kí wọ́n kọ̀ wọ́n àwọn fi àwọn fi wọn fún àwọn fi wọn fún wọn ní ìyàwó mi káwọn fi dá anabi sallallahu alayhi wa sallam kó fi dá la. so wọn lọ bá ọkọ Zainab ló wá ni a ah, òun ò ní fi ìyàwó òun lẹ̀ fún kankan torí pé ìyá ẹ̀ àti mama Zainab ọmọ àyá ni wọn bí o tiẹ̀ ṣe bẹ́ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé kì í ti kò tí ì gbẹ̀sìn náà ń gbà náà ó ní òun nífẹ̀ẹ́ ìyàwó òun ò ní filẹ̀ bẹ́ẹ̀ nígbà tó sì jẹ́ pé àwọn èèyàn sì ń ṣe lọ sí Madina. Zainab náà láti ṣe ìjìra bí ìṣe bẹ́ẹ̀ kò ní lè gbé lù torí pé bàbá rẹ̀ ò sí lù mọ́ àwọn tí wọ́n lè jẹ́ bí ìgágá fún ò sí lù mọ́ lòun bá gbéra láti ṣe ìjìra ó wà lójú ọ̀nà ọkọ ẹ̀ gangan fúnra ẹ̀ ló fi ẹni tí ó sì lọ sí Madina. Si, ngbàtí ó wà ní ojú ọ̀nà làwọn ará maka wọ́n bá tẹ̀lé ngbà wọ́n tẹ̀lé arákùnrin kan wọ́n ń pè ní ọkọ arákùnrin náà ọ̀rọ̀ ṣe fìtìfìtì bẹ́ẹ̀ tí bó tilẹ̀ jẹ́ pé òun náà padà wá gbẹ̀sìn o arákùnrin yẹn òun ló wá súnmọ́ Zainab nígbà tí wọ́n bá níbi tí wọ́n ti bá a wọ́n á ní kó padà sí maka wọ́n á lóun ò ní padà so arákùnrin yẹn ló wá tì bí ó ti tì lọ́ba bẹ̀rẹ̀ sí rébọ́ láti orí òkè so ń gbọ́ rébọ́ ó ṣèṣe ẹ pé àwọn ẹ̀jẹ̀ wọ́n bá ara ẹ̀jẹ̀ so àwọn ìṣe tó ṣe yẹn ló wá wà pẹ̀lú ẹ̀ títí ọdún mẹ́jọ kó tó di pé ó wá ṣaláìsí nínú àìsàn náà so ṣùgbọ́n síwájú kó tó ṣaláìsí yẹn ọkọ ẹ̀ ó wà nù àwọn tí wọ́n mú ní tí wọ́n mú ní ogun ní ogun Badar so but nígbà tó pé up till now wọ́n mú Zainab kúrò torí pé òun kọ́kọ́ gba ẹ̀sìn ni so anabi sallallahu alayhi wa sallam ló wá ṣe ìdẹ̀kùn fún nígbà tí wọ́n fún àwọn ará Badr ní àyè láti ṣe fìdáwò ara wọn ẹni pé ẹni ó bá lówó yóò sanwó láti fi gbára ẹ̀ kalẹ̀ ìdí ni pé lásìkò yẹn àwọn mùsùlùmí nídìí irú nǹkan báyìí torí pé òǹkálùkù wọn wọ́n fi Mákà pẹ̀lú dúkìá wọn ni wọn àjẹkùn mú gbé dúkìá wọn jáde and then ogun Badar gan fún rẹ̀ ó ṣẹlẹ̀ nítorí pé àwọn ará Maka wọ́n fẹ́ clear àwọn ojú ọ̀nà tí wọ́n ti máa lọ ṣe tìjára wọn sòwúgbà tó ti jẹ́ pé wọ́n gba dúkìá tàwọn mùsùlùmí kalẹ̀ sí Maka nànàbí wa ni àwọn tí wọ́n gba dúkìá yìí o àwọn náà ń kó dúkìá kọjá ọ̀ya míì sì ẹ lọ ẹ lọ gba dúkìá wọn exchange fún dúkìá yín tó ń gbà kalẹ̀ ní maka so wọ́n sè yẹn yẹn lọ́wọ́ dá ogun badar sílẹ̀ so ń gbà wọn amú wa ní kún fún wọn ní tẹ́ẹ̀mù àti ṣe fìdá so anabi sallallahu alayhi wa sallam gangan fúnra ẹ ló yọ owó lápò ààrẹ ló wá fún ọ̀kan náà àwọn sàábẹ̀ láti lọ ṣe fìdá o abul as ló wá padà sí maka ń gbà wá padà sí maka ó lọ láti lọ sẹ́tù àwọn gbogbo àwọn tí ó bá jẹ́ ti àwọn nǹkan àwọn èèyàn sọ́dà yóò fún kálukú lẹ́tọ̀ ẹ̀ ló wá padà wá sí Madina ó wá gbẹ̀sìn so ohun tí ó wà nù kíso rẹ̀ ni pé wọ́n á ṣe ìyìgì tuntun ẹni pé wọ́n á ṣe ànábì ọ̀ so yìgì tuntun pẹ̀lú ẹ̀ ó dá Zainab padà sí ọ̀dọ̀ rẹ̀ ni. So, pẹ̀lú igi àkọ́kọ́ láti wọ́n ti ṣe nígbà jahiliya so tó fi hàn pé tí àwọn tí wọ́n bá jẹ́ mùsùlùmí àmì tí wọ́n bá jẹ́ káfíìrì ọkọ láyà lẹ́yìn bá wọ́n bá wọ́n bá gbẹ̀sìn kan a nídìí àti ṣe igi tuntun fún wọn so lẹ́yìn ọdún mélòó tí. Me, ó gbẹ̀sìn ńgbọ́ padà wá wọ́n dá Zainab padà sí ọ̀dọ̀ rẹ̀ pẹ̀lú igi àkọ́kọ́ tí wọ́n ti so so eh, àìsàn tí ó wà lórí ẹ níbi títì tí wọ́n ti yẹn ó ní ó ṣe okùnfà ikú ẹ̀. غسلت أم عطية ابنتي النبي صلى الله عليه وسلم Ummu Atiyya tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí àwọn ọmọ méjì nínú àwọn ọmọ anabi sàlá sàlám ló wẹ̀ àti sọ pé òun gangan ló máa ń wẹ̀ òkú tí kì í bá ṣe pé bọ́yá ó nídìí ibùgàn àwọn sàhábà àti àwọn tàbíìn wọn lọ máa ń kọ́ báwo la ṣe kú ní ọ̀dọ̀ rẹ̀ òun ló wẹ̀ Zainab àti Ummul Kulthum Ummu Atiyya yìí ah, gbogbo àwọn ọmọ anabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bá a ti mọ̀ wọ́n kú ní ojú anabi sallallahu alayhi wa sallam àyàfi ẹyọ kan péré lòun náà ni fatima òun náà sì kú lẹ́yìn oṣù mẹ́fà tí anabi sallallahu alayhi wa sallam fi ayé lẹ̀ ni. naam bákan náà ó wá nú ẹgbà ọ̀rọ̀ pé anabi sallallahu alayhi wa sallam kò sí nílé nígbà tí ọmọ rẹ̀ Ruqayya tó kú ó wà ní Badar lásìkò náà naam hadith ummu atiya yìí àwọn afaani oní aslu fi ghasli almayit níbẹ̀ làwọn afa tí wọ́n fi máa ń wo kí ni ìdájọ́ wíwẹ̀ òkú bákan náà àwọn tabi'un wọ́n máa ń lọ gba ìmọ̀ wíwẹ̀ kú lọ́dọ̀ ummu atiya gẹ́gẹ́ bí muhammad ibn sirin ó máa ń lọ sí ọ̀dọ̀ ummu atiya láti lọ kọ́ báwo láti wẹ̀ kú gẹ́gẹ́ bí àwọn Qatada àwọn Anas ibn Malik sọ̀hábà ló ṣùgbọ́n àwọn ọmọdé àwọn ọmọdé nígbà yẹn so àwọn jáwọn tí wọ́n máa ń lọ sí ọ̀dọ̀ Ummu Atiyya láti lọ kọ́ báwo láti wẹ̀ kú ìdí tí Imam Malik tó fi sọ pé laysa fi hadithi ghuslil mayyit arfa min hadithi Ummu kò sí àdìsí kan níbi ìdájọ́ wíwẹ̀kú tó dàbí àdìsí Ummu Atiyya wala min kò sí ètò dáa torí pé nínú ẹ̀ láti mọ̀ pé àwẹ̀ kú lẹ́ẹ̀mẹ́ta àbí káwẹ̀ lẹ́ẹ̀márùn àbí káwẹ̀ lẹ́ẹ̀méje àbí káti ẹ̀wẹ́ jù bẹ́ẹ̀ lọ níbẹ̀ láti mọ̀ pé a ó kọ́kọ́ wẹ̀ kú ní agbọ̀n ọ̀tún àti àwọn ibi tí àwọn ààyè àlùwàlá lára ẹ̀ naam wọ́n ní faqala iksilnaha thalathan ẹ̀wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta aw khamsan aw akthara min dhalika àbí kó jù bẹ́ẹ̀ lọ in ra'aytunna dhalika tẹ́ ẹ bá rí bẹ́ẹ̀ eléyìí fi hàn pé sunna oníkàwẹ̀kú ní wítìrì mẹ́ta àbí márùn àbí méje àbí mẹ́sàn-án so ibrahim ibrahim an-Nakha'i oníkọ́sùlùmí mayyit wítìrì wíwẹ̀ kú wítìrì ni wàkàfùnù wítìrì bẹ́ẹ̀ náà ni alkafani ṣíṣe. Uh, aṣọ bóra rẹ̀ òun náà láti jẹ́ mẹ́ta wà tẹ̀jbírù wítìrì bákan náà tẹ̀jbír ó ní tẹ̀kúr tùràrí tá a fi sí ara aṣọ gangan fún rẹ̀ nígbà tá a bá tẹ alákọ̀ọ́kọ́ sílẹ̀ a fi tùràrí wọn a tún tẹ ẹlẹ́ẹ̀kejì lé lórí a fi tùràrí wọn ẹlẹ́ẹ̀kẹta a tún tẹ lórí a fi tùràrí wọn olóhùn náà aláti ṣe ní wétìrì. wọ́n ní Ibn Qudama ó ní anabi sallallahu alayhi wa sallam ó fi gbogbo àwọn nǹkan tí a ó ṣe nígbà tá a bá ń wẹ̀ kó fi wọ́n sí wítìrì wàlà yúkta illa àlà wítìrì so a ní fílẹ̀ àyàfi kó jẹ́ pé lórí wítìrì nígbà tá a bá wẹ̀ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta tó bá ti di pé ó mọ́ kò sí ẹ̀gbin kankan lára ẹ̀ mọ́ fàkàt àfilẹ̀ bẹ́ẹ̀ tí ẹ̀gbin bá wà wà tí ó ní ìdìbò àwẹ̀ lẹ́lẹ́ẹ̀kẹrin aláti fi kan kún kọjẹ wétìr náà so bet ìyapa ẹnu wà lọ́dọ̀ àwọn olùmọ̀ ṣé a lè fi kún méje tó wà nù àdìs ṣé a lè fi kún méje yẹn tó wà nù àdìs imam ahmad òun ní la yuzadu ala sab'i a ní fi kún olórí méje. والأصل في هذا قول النبي صلى الله عليه وسلم اغسلنها ثلاثا أو خمسا أو سبعا ẹ̀rí rẹ̀ ni pé anabi ni ẹ̀wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta abẹ́ márùn abẹ́ méje ṣùgbọ́n àwọn afáwa sọ pé ṣé ọwọ́ àgbàgbé pé anabi sàlá sàlámù náà ló tún wá sọnú àdìsàn pé aw akthara min dhalik àbí jù bẹ́ẹ̀ lọ ìnra ìtúnadàlì kẹ́ pé bùkátà rẹ̀ ń bẹ torí díẹ̀ yìí a lè fi kún méje tí ìdí bá wà tó bá ta fi kún méje yẹn gẹ́gẹ́ bí mẹ́sàn-án for example ìgbà yẹn a lè dá dúró torí pé àwọn tí ó máa jáde tá a fi wẹ òkú lẹ́ẹ̀mẹ́sàn-án ajẹ́pẹ́ yẹn ò ní stop so ìgbà yẹn lásìsẹ́ wàá fi òwú dí gbogbo àwọn ibi tí nǹkan máa ti ń jáde lára èèyàn gẹ́gẹ́ bí etí àti ojú àti ẹnu àti dóbòrò نعم نعم أرارتني بماء وصدر وجعلنا في آخرة كافورا أو سبعا من أو شيئا من كافور ẹwẹ pẹ̀lú omi àti sídìr ẹ fi wíwẹ̀ kẹ́yìn ẹ fi kàfúrù sínú ẹ níbí àwọn afáàṣe ìyapẹnu lórí fífi wíwẹ̀ òkú pẹ̀lú sídìr àti kàfúrù níbi ìgbẹ̀yìn yẹn ìyapa ẹnu wọn ni pé ṣé nígbà tá a bá wẹ ìkẹyìn yẹn omi àti káfùrù nìkan ni àbí mẹ́tẹ̀ẹ̀ta náà ni omi àti sídìr àti káfùrù so ibn abdulbar ó ní aktharu ulama an yuksal almayit alghaslat alula bima'in safi ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ wọ́n sọ pé ká kọ́kọ́ wẹ̀ kú pẹ̀lú omi nìkan wàtániyàtì bímá ìwà sídìr ẹlẹ́ẹ̀kejì omi àti sídìr wàtálìtàtì bímá ìnfìhì kàfóòrù ẹlẹ́ẹ̀kẹta pẹ̀lú omi àti kàfóòrù bet kò í ṣe bẹ́ẹ̀ ló ṣe wá nù hadith nínú hadith nígbà anábì ní ẹ̀wẹ́ pẹ̀lú omi àti sídìr lẹ́ẹ̀mẹ́ta abẹ́ẹ̀ márùn-ún abẹ́ẹ̀ méje lẹ́yìn tó fi hàn pé gbogbo wíwẹ̀ yẹn Sidir àti omi máa wà nú ẹ̀ ìgbẹ̀yìn àti sídìr àti omi àti kàfó òun náà láfi sí ìgbẹ̀yìn eléyìí ni àwọn olùmọ̀ almuhakikun táwọn lọ lórí ẹ̀ bẹ́t wọ́n aṣọ ni pé anabisa asalam fún ní aṣọ aṣọ yẹn ó sì ní kí ó tẹ́lẹ̀ ara rẹ̀ ẹni pé kó jẹ́ nǹkan ni ó wà ní ara ẹ̀rìn àwọn afáàmì wọn ni. Ara, anabi sàlám ṣe yẹn torí tabarruk ni albarka ara anabi sàlám torí anabi ti wọ aṣọ náà so albarka ń bẹ lára aṣọ yẹn kí alba kí ọmọ yẹn kó lè rí albarka ara anabi sàlám nù arẹ so àwọn afa wọn sì gbà pé lóòótọ́ ni ṣíṣe bẹ́ẹ̀ torí albarka ni ṣùgbọ́n ṣé eléyìí wá lè di ẹ̀rí kí àáfàá kó náà mú aṣọ tiẹ̀ fún èèyàn kí wọ́n fi tẹ́lẹ̀ òkú tó kú torí àlùbáríkà ẹni pé eléyìí ṣe alẹ́ fi eléyìí sẹ̀rí pé athar gẹ́gẹ́ bí a nǹkan ara ẹni òkú ẹni for example gẹ́gẹ́ bí omi àlùwàlá ẹlòmíì tó ni rẹ̀ gẹ́gẹ́ bí kẹlẹ̀ǹbẹ̀ rẹ̀ àbí itọ́ rẹ̀ àbí nǹkan bí bẹ́ẹ̀ lọ. wọ́n ní amma itikadu hadha dalilan ala tabarruki bi athari salihin salihin wa libasuhum àmọ́ ká sọ pé eléyìí ni ẹ̀rí tá fi ṣe pé ó tọ́ ká máa wá àlùbáríkà pẹ̀lú àwọn nǹkan àwọn ẹni rè faghayrun sahih eléyìí kò tọ́ kìí sòdodo ni lianna atharu nabi laysat ka athari ghayrihi torí alibarika ara nabi kò dàbí alibarika ẹlòmí wala yajuzu at-tabarruk bi athari salihin kò tọ́ ká wá alibarika pẹ̀lú nkaara ẹlòmí tí kìí ṣe anabi sallallahu alayhi wa sallam li'adamu wurudi dhalika ani sahabati al-kiram torí pé ààrí pé anabisa sàlám àwọn sàábẹ anabi sàlám ṣe wọn wá alibarika pẹ̀lú nǹkan rẹ lómi yàtọ̀ sí anabisa sàlám lẹ́yìn ìgbà tí anabi sàlám ti fàyè lẹ̀ tán wọn àtún máa lọ gba omi àlùwalẹ̀ lómi àbí kí wọn lọ bọ omi àlùwàlà abubakar àbí itọ abubakar àbí kẹlẹmbẹ abubakar àbí kí wọn ní àwọn gba aṣọ ara àti abubakar ti wọ kò sí ẹnì kankan nù àwọn sahaba tí wọn ṣe fún lẹ́yìn tó fi hàn pé anabi sallallahu alayhi wa sallam nìkan ni nǹkan yẹn tọ́ sí ìdí náà tó fi jẹ́ pé àwọn sahaba gangan fún rẹ̀ wọ́n kọ̀ fáwọn èèyàn láti máa ṣe tó bá jọba wọn gẹ́gẹ́ bí sayidina umar ó ní innama halaka man kana qablakum annahum ittakhadhu athari anbiya'ihim biya'an ipe n àwọn ìjọ kan tó pa wọn rẹ́nu láwọn tó ti wá síwájú yín torí pé wọ́n bẹ̀rẹ̀ sí mú àwọn nǹkan tó jọ mọ́ nǹkan ara ànábì wọn wọ́n sọ di nǹkan ìjọsìn wọ́n sọ di tí wọ́n máa sìn so kò tọ́ láti máa gba itọ́ ẹlòmíì wípé àáfàá ni àbí wòlíì ni àbí kẹ̀lẹ̀ǹbẹ̀ rẹ̀ àbí omi àlùwàlá rẹ̀ ká máa fi para ká máa mú eléyìí kò tọ́ pẹ́ẹ́pẹ́ẹ́ náà ọ̀rọ̀ rẹ̀ tó ní ibda'na bí mayaminiha ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn agbọ̀n ọ̀tún rẹ̀ wa mawadi'ul wudu mina àti àwọn àyè àlùwàlá a sọ ní ọ̀sẹ̀ tó kọjá a tún rìpíìtì ẹ̀ ní ṣókí ó ní pé tí a bá fẹ́ wọ ẹ̀kú a ó tẹ òkú yẹn sí orí irú tébù báyìí tí ó gbà á ànẹ́ńkárí pé ààyè tó má ni ààyè tó sì wà ní bíbò tí àwọn èèyàn ò ní máa rí bákan náà kó jẹ́ pé ẹni tí ó wẹ̀kú àtẹ̀ntí ó máa ràn ni wọ́n wà ń so ẹni tí ó wẹ̀kú yẹn ó láti jẹ́ ẹni tó mọ̀ nípa wíwẹ̀kú bákan náà léyìí tó ga jù ó ní pé ó láti jẹ́ ẹni àfọkàntán ẹni tá àfọkàntán ìdí inú tó fi jẹ́ pé wọ́n ní bàbá àbí bàbá bàbá ló tọ́ sí kó wẹ ọmọ kó wọ́n wẹ ọmọ wọn torí pé àwọn ò máa lọ sọ nǹkan tó jẹ́ nǹkan àṣírí káàkiri so ẹlòmíì tí ibà ti sà wọn ó lè tẹ̀jẹ́ aláti wo ẹni tọ́jẹ́ pé ẹni alẹ́ fọkàn sán ni kì í ṣẹni tí máa sọ̀rọ̀ ọ̀pọ̀ tàrfà àwọn tí àwọn tó máa ń pè ní bójúrí ká sọ àwọn èyí ṣe bójúrí ẹ̀rọ adákẹ́ bójúrí ká wí ni gbogbo tó dúró bá rí là sọ so irú àwọn báwọn àní ìgbà kan wẹ̀ torí gbogbo tí wọ́n bá rí gbogbo ẹ̀ ni wọ́n lọ́ọ́ máa sọ. So bákan náà nígbà tí wọ́n bá wá ṣe tán tí wọ́n wẹ̀ kú yẹn ń àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe ni pé wọ́n á gbìyànjú láti gbé jókòó wọ́n á sì wá bí bucket láti fi sí bí dúbù rẹ̀ so wọ́n á pẹ́ẹ́sì gbogbo ibi ẹ̀gbẹ́ inú rẹ̀ dáadáa so that tó bá jẹ́ mọ́ bí ìtọ̀ àti ìgbẹ́ wọ́n á jáde nígbà yẹn wọ́n á fi aṣọ wé ọwọ́ àbí kún lo glove láti fi fọ àwọn ẹ̀gbin yẹn tán bá wá fọ̀ tán ìgbà yẹn ni wíwẹ̀ òkú ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ o tún máa kọ́kọ́ ṣe náà ni láti ṣe bismillah pẹ̀lú àníyàn lọ́kàn kò sí nǹkan kan tí wọ́n sọ pẹ̀lú ẹnu kò sì sí àdúrà kan pàtó wípé àdúrà tá a máa ṣe nígbà tá a bá fẹ́ wẹ̀kú káwọn ẹlòmíì ọlọ́mọ wọn mọ̀ lọ ṣe tíra àdúrà wíwẹ̀ kú nígbà tá a bá fẹ́ fọ ọwọ́ tá a ṣe ni tá a bá fẹ́ fọ ẹsẹ̀ àdúrà tá a ṣe kò sí nǹkan kan tó jọ báwọn. so lẹ́yìn yẹn o ni wọ́n wáá ṣe àlùwàlá fún alatu àlùwàlá tó ń ṣe yẹn wọn nígbà tí a bá dé ibi tá a ṣe istinshaq àti mọ̀mọ́dọ̀. Uh, uh, ó ní pé a wà cotton tá a rẹ̀ sómi tá a fi nu imú yẹn a wà cotton tá a rẹ̀ nu àwọn ètè rẹ̀ mọ́ ẹ̀yìn ẹ̀ a ní jẹ́ kí omi ó wọ ẹnu rẹ̀ so lẹ́yìn ìgbà tá a bá ṣe yẹn tá a ṣe àlùwàlá tán ìgbà yẹn lásìsẹ́ wa tó bẹ̀rẹ̀ wíwẹ̀ ohun tá a máa kọ́kọ́ ṣe ni pé a wẹ̀ orí ẹ̀ tá a bá fọ orí ẹ̀ mọ́ ọrùn rẹ̀ tán a wà fọ ẹ̀gbẹ́ tó bá wù wá a lè fọ ẹ̀gbẹ́ yẹn mọ́ kó dé àárín ká tún fẹ ẹ̀gbà agbọ̀n ọ̀tún ẹsẹ̀ mọ́ itan mọ́ ẹsẹ̀ ká wá wá sí sáìdì kejì tá a bá wẹ sáìdì kejì náà báwọn tán a wà tọ́nu òkú yẹn padà tí ìwà ikùn rẹ̀ ọ́ dàdílẹ̀ a wà wẹ agbọ̀n ọ̀tún mọ ẹ̀yìn hàn á tún wá wẹ agbọ̀n òsì rẹ̀ á wá wẹ yẹn lẹ́ẹ̀mẹ́ta gbogbo ẹ̀ omi àti sídìrì sídìrì yẹn ó dáa púpọ̀ jù tí ó bá jẹ́ pé àwọn èèyàn lè máa ṣe ètò rẹ̀ fún orí tí ọba wa rí kán wá nǹkan míì tọjọ mọ sídìrì ó ní ọṣẹ yálà ọṣẹ tí ó bá dáa jù irú àwọn ọṣẹ tó lóòórùn yẹn so wọn á fi si so that wọn á fi wẹ kínní yẹn and then aṣọ ìpè síwájú rẹ̀ wọn kọ́kọ́ tẹ nǹkan láti fi bo àlàáwòrán rẹ̀ so ńgbà tó bá débi àlàáwòrán rẹ̀ orí aṣọ yẹn ni wọn ti máa fọ gbogbo tí wọn bá fọ àyàfi tí ẹ̀gbin bá wà lójú ara ẹ̀ gangan so lẹ́yìn ìgbà tó bá wá ṣe yẹn tán wọ́n wá wá aṣọ míì tí wọ́n fi rọra nu ara rẹ̀ bẹ́ẹ̀ àwọn afá àwọn ṣe ìyànjú láti gbé gbogbo yíyí tá a máa yí òkú padà aláti máa ṣe ní pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ gbogbo nǹkan tá a máa ṣe fún un wọ́n ṣe kán kí wa lójú láti máa ṣe bí press up fún àwọn oríkèé rẹ̀ kọ́ mọ́ gan wọ́n má tètè gan á máa ṣe so lẹ́yìn gbà bá wà wẹ̀ tán tá tá tí. Ta, anu ara ẹ̀ tán a wà mú aṣọ láti fi bò ó síwájú kó tó wá ṣe alikafan so wíwẹ̀ kẹ́yìn a fi kafur sí kafur yẹn wọ́n ń pè ní saffron ní èèbó gẹ́gẹ́ mo ṣe rí bóyá láti kafur náà làwọn náà lò tó ń fi pè ní saffron wọ́n tún fún lóko míì bẹ́ẹ̀ tí ó bá wá sí a lè lo tùràrí náà mo rò pé eléyìí ni sísókí a sì ti sọ̀rọ̀ àwọn wo ni wọ́n wẹ òkú nínú ọkùnrin àti obìnrin náà. sunna ó ní kí a ṣe alkafan alkafan ká ṣe ní mẹ́ta gẹ́gẹ́ bí a ó ṣe wá sọ ọ̀rọ̀ rẹ̀ hadith ẹlẹ́kejì ó ní àfi hadith abdullahi ibn abbas òní baynama rajulun waqifun bi Arafati àwọn tú àdìsí náà torí yẹ láti mọ́ gbára wa lásìkò agba àdìsí náà wá láti ọ̀dọ̀ Ibn Abbas òní nígbà tí ọ̀rọ̀ arákùnrin kan tó dúró bi Arafa ní Arafa lórí nǹkan ọ̀gùn rẹ̀ idh waqa'a rahila an rahilatihi ló bá ṣubú látorí yálà ó lè jẹ́ pé ràkúnmí ni àbí kẹ́tẹ́kẹ́tẹ́ nígbà wá ṣubú yẹn ọrùn ló mú wọ lọlẹ̀ bó ti ṣubú yẹn náà ló kú at spot idh waqa'a ala rahilatihi ó ṣubú láti orí nǹkan ọ̀gbìn rẹ̀ faqasa'athu fawaqasathu ó ní ọba kan ọrùn ẹ̀ ló bá kú so faqala rasulillah sallallahu alayhi wa sallam ní anabi sallallahu alayhi wa sallam bá sọ pé aksiluhu bima'in wa sidirin ẹ wẹ̀ pẹ̀lú omi àti sidir wa kafinuhu fi thawbayni ẹ ṣe alikafani rẹ̀ nínú aṣọ méjì riwaya mi fakafinuhu fi thawbayhi ẹ ṣe alikafani rẹ̀ pẹ̀lú aṣọ rẹ̀ méjèèjì ohun tá a sì mọ̀ pé àwọn ẹni tó bá wà nù haram yóò ro ìró yóò sì tún fi ọ̀kan bora so bóyá aṣọ yẹn wá ní kí wọ́n fi ṣe lìkáfà ní ẹ̀ wala tuhannituhu ẹ má ṣe fi tùràrí kankan hunut ẹ má ṣe fi sí ara ẹ̀ wala tukhammiru ẹ sì má fi fi bakhur tùràrí lónà ẹ má fi sí ara ẹ̀ afwan wala tukhammiru ra'sahu ẹ má bo orí rẹ̀ fa innahu yub'athu yawmal qiyamati mulabbiya torí pé agbèdìde lóòjọ́ gbèdìde alikiyama òun wà sí tẹlbíya labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik ntun wọn ma ṣe nígbà tó bá dìde láti kábàárì rẹ̀. wa fi riwayatin wala tukhammiru waj'ahu wa ra'sahu riwaya mi ẹ má bo ojú rẹ̀ àti orí rẹ̀ qala al-musannif àfọ onítìrà òní al-waqsu kasru al-unuq wa al-waqsu níbi tó ti sọ pé fawaqasathu ẹni pé ọrùn rẹ̀ kán náà àwọn masáyìl tó wà nù hadithi ó pé ọ̀rọ̀ anabisa sallam tó ní ọ̀rọ̀ hadisi náà tó ní bayna rajulun waqifun bi Arafah nígbàtí arákùnrin kan tó dúró ní arafa idh waqa'a an rahilatihi tó sì ṣubú láti orí nǹkan ọ̀gbun ẹ̀ fa waqasat'u lọ́wọ́ ṣubú kan lọ́rùn. so uh, nínú riwaya Bukhari fa aq fa aqsa fa aqsa'athu gbogbo ẹ̀ láfàzí kan náà ìtumọ̀ ni kò sí ìyàtọ̀ nínú ẹ̀. so changes of uh, weights kò lè mú ìyàtọ̀ bá àdìsí náà torí pé ìtumọ̀ kan náà ni wọ́n ní ìṣèlú bímá ìwọ̀n sídìrì ẹ wẹ̀ pẹ̀lú omi àti sídìrì n'íbi ó fi hàn pé níta fẹ́ ni kó jẹ́ pé a fi sídìrì sínú omi láti wẹ̀ kú àti pé ẹni tó wà nù harami òun náà á wẹ̀ gẹ́gẹ́ bí a ti ń wẹ̀ òkú yòókù náà ẹni tá kì í wẹ̀ ẹni ọba kú tó wà nù ogun tó ń jagun ẹ̀sìn eléyẹn ni a ò ní wẹ̀ ṣùgbọ́n ẹni ó kú pẹ̀lú harami á wẹ̀ gẹ́gẹ́ bí a ti wẹ̀ òkú yòókù náà bákan náà a rí i pé asidiru laysa min jinsi tib sídìrì yẹn òun yẹn ṣe tìràrí bó tilẹ̀ jẹ́ pé òun náà ní òórùn tó dùn ṣùgbọ́n òun hikma tó wà ń bi ká sínú omi kì í ṣe tùràrí hikma tó wà ń bẹ nítorí pé láti jẹ́ kí omi ẹ̀ ó dàbí ọṣẹ ó máa ń rọra ń hó ó sì máa ń kó ìdọ̀tí náà bákan náà torí pé ẹni ó wà nù haram tó yẹ pé sídìrì yẹn ó lóòórùn tùràrí ni kò ní jẹ́ pé yóò tọ́ láti fi wẹ̀ náà wakafinu fi thawbain ipe ẹsẹ alikafani rẹ nínú aṣọ méjì gẹ́gẹ́ bí a ti sọ pé wọn ní uh, riwaya mi wá pé fi thawbain so tí a bá ní fi thawbain èyí ni pé àwọn harami méjèèjì tọwọ ó ní ẹ fi ṣe alikafani tí a bá sì ní fi thawbain èyí ni pé aṣọ gan tí kì í ṣe harami rẹ a lè lò ó náà ti jẹ́ pé méjì ni so eléyìí fi hàn pé ẹni ó wà nù harami òun tiẹ̀ aṣọ méjìlá lò láti fi ṣe alikafani rẹ̀ a sì ní bò ní ojú àti orí so eléyìí fi hàn pé ó pa dandan ká ṣe tẹkfínu ẹni ó kú láti fi bo ẹni ó kú pẹ̀lú alikafani àwọn afáàní ọ̀ràn yẹn ni bó tilẹ̀ jẹ́ kó àwọn míì ní fardu kìfáyà ni ìdí nu ti Ibn Mulaqqin ó ní alkafanu lilmayit wa ghasluhu wa salatu alayhi wa dafnuhu wajib káwé òkú káfi alkafani sí àbí ká gbé lọ bò ó wájibì ni ọ̀ràn ẹ̀yẹ ni ó pa dandan àmọ́ shahidul ma'araka ẹni ó kú nínú ogun òun tiẹ̀ ọ̀rọ̀ tó hàn jù ni pé la yughsal a kì í wẹ̀ wala yusalla alayhi a kì í kírun sí la gẹ́gẹ́ bí anabisa asalam o ti sọ ní orí àwọn ṣùwádà ọ̀d ó ní zamiluhum fi thiyabihim ẹ bò wọ́n pẹ̀lú aṣọ wọn tí wọ́n kú pẹ̀lú ẹ̀ náà bákan náà àwọn àfáàní lìkáfà nìyẹn òun la ṣe síwájú ogún àbí torí pé òkú nígbà tó wà láàyè ẹni tí òun wọ aṣọ tó sì lówó kan tí ó fi ra aṣọ tí gbèsè sì wà lórí ẹ̀ èwo ni ó kọ́kọ́ ṣe ọ láti kọ́kọ́ bo ìhòòhò rẹ̀ náà síwájú kó tó san gbèsè so sísan gbèsè ó wá lẹ́yìn bíbo àlàáwòrán ni bẹ́ẹ̀ náà nígbà tí ó bá kú tán bíbò lára ó síwájú ká tó san gbèsè ẹ̀ wọ́n ní ìdí inú tí anabi sàásánlẹ̀ wò fi béèrè bọ́yá ẹnìkan ẹnìkan ó jẹ ẹnìkan gbèsè tó ní ẹ bò ó kẹ wẹ̀ kẹ bò ó mọ́lẹ̀ so èdí èyí ń fi hàn pé ó ní nǹkan àkọ́kọ́ síwájú kó tó di pé a máa béèrè bọ́yá ẹnìkan jẹ ó jẹ gbèsè èèyàn àbí nǹkan kan báyìí naam ọ̀rọ̀ rẹ̀ tó ní wala tuhannituhu wala tuhammiruhu. ẹ má se fi tùràrí sí lára ẹ sì má bo orí ẹ̀ wọ́n ní eléyìí ni ẹ̀rí tó fi jẹ́ pé ẹni tó bá wà nù tó bá kú nínú harami ẹ̀ a ní a kì í bò lórí a yìí bo orí ẹ̀ a sì ní fi tùràrí sí lára torí pé ìdájọ́ rẹ̀ ìdájọ́ ẹni tó wà nù harami náà ni up till now ẹni ó wà nù harami kò ní fi tùràrí sára òun náà sì ní bo orí kò ní borí ẹ̀ bó lè jẹ́ pé kò sí ẹ̀rí kan pé láti má bo ojú rẹ̀ eléyìí ló fà tí ìyapa ẹnu fi wà lọ́dọ̀ àwọn olùmọ̀ pé ẹni ó kú sínú harami tá a fẹ́ gbé búlọ́ọ̀bù sáwà fi ojú ẹ̀ sílẹ̀ ni tí ẹ̀pẹ́ ó yí àwọn kan ní aláti bo ojú ẹ̀ orí ẹ̀ nìkan là ní bò torí pé taba ní ìdájọ́ rẹ̀ ìdájọ́ ẹni ó wà nù harami ni ẹni ó wà nù harami kò sí aburú fún láti bójú ohun tí a fẹ́ ni kó bo orí rẹ̀ wallahu a'lam ọ̀rọ̀ rẹ̀ tó ní fa innahu yub'athu yawma al-qiyamati mulabbiyan eléyìí fi hàn pé gbogbo ẹni ó kú lórí iṣẹ́ rẹ̀ kan orí irú iṣẹ́ rẹ̀ náà lágbèjìdé lọ́jọ́ gbẹ̀ndẹ̀ al ẹni ó bá kú tí ń ka Qur'an níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama tó bá dìde láti nu alikabari rẹ̀ Qur'an náà ni ó máa kà. Ibn Battal ó ní fi dalil ala anna man shara'a fi amali min amali ta'at ipe ẹnikẹ́ni kan tó bá bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ kan nínú àwọn ẹ̀ṣẹ̀ tí Ọlọ́run fẹ́ ká ṣe wa fihi niyyatuhu lillah tó sì pé àníyàn rẹ̀ ó sì torí ọlọ́run ni wàhálà bayna wa bayna tamami kò wá lè parí iṣẹ́ náà tó ń ṣe ó wá jẹ́ pé ikú ó di lọ́ àti parí iṣẹ́ náà fa inna ar-raja'a anna Allaha qad katabahu fil akhirah min ali dhalika al-amal ó pé ohun tí ó fi hàn ni pé ọlọ́run ti kọ́ sínú àwọn tí ń ṣiṣẹ́ yẹn lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ẹni ó kú lórí àwẹ̀ yóò dìde á kọ́ sínú àwọn tí máa ń gbà àwẹ̀ torí pé orí àwẹ̀ yẹn ló kú sí so bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni ó bá kú sórí iṣẹ́ ẹbu ìjọ àwọn oníṣẹ́ ẹbí náà lágbèdìde sí ọlọ́run ọba kó sọ wa ìdí ni mo táwọn bàbá wa fi máa ń sọ pé ọlọ́run ti ẹ jẹ́ kí iṣẹ́ rí kíkọ́ kásẹ̀ rí mọ́ wa lọ́wọ́ ṣùgbọ́n àníjọ́ ka mọ́ wa lọ́wọ́ a máa ṣiṣẹ́ rí náà ní ti ikú òfin dé a wàá jìnnà sí iṣẹ́ ibi ọlọ́run ọba kí ó fún wa ní agbára àti jìnnà síṣẹ́ ibi kó fún wa ní agbára àti máa ṣe rere ọlọ́run ni wa man yakhruj min baytihi muhajiran ila Allah wa rasulihi thumma yudrikuhu al-maut faqad waqa'a wa kana Allahu ghafuran rahim ẹni ó bá jáde nílé ẹ̀ tó ń ṣe hijira torí ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ tí ikú wa bá lójú ọ̀nà ládàá rẹ̀ ọlọ́run ti ṣe lọ́yàn ọ̀ràn èèyàn lórí ara ẹ̀ pé n ó fi ládàá ni ó ṣe hijira ibùgàn bí o tiẹ̀ tí ì kú kó tẹ̀ kọjá pé eh, ìlera ni ò ní láti fi ṣiṣẹ́ tí máa ń ṣeun tó bá dásìkò tí máa ṣe ọlọ́run ní kí àwọn màláíkà ọkọ pé o sì ṣe a ó rí i pé ọlọ́run ọba ó nífẹ̀ẹ́ wa gan tí a bá jẹ́ ti máa ìdínú tí anabi sàlám sàlám sí pé iṣẹ́ tó dáa jù lọ́dọ̀ ọlọ́run àdùwọ́mù ha èyí téèyàn máa ṣe tí kì fi lẹ̀ torí pé téèyàn bá ń ṣe nǹkan tí kì fi lẹ̀ so tí o bá tiẹ̀ wá aráyà àti ṣe ń jọ kan àbíjọ méjì àbọ̀sẹ̀ kan àbọ̀sù kan tó bá ti jẹ́ pé n tó di lọ́wọ́ yẹn ohun tó tọ́ sẹ̀ríà ni a máa kọ́ fún tó bá ti tásìkò náà pé ń ṣe a máa kọ́ ládàá fún so ọlọ́run kò ṣe wá ní ẹni tí ń ṣe rere bó tilẹ̀ jẹ́ pé àwọn masáìl tó kù nínú àdìsí náà ṣùgbọ́n àsìkò ti tó so àdánù dúró lórí ẹ̀ lé ohun tó bá kù lára yẹn lórí ẹ̀ ní ìgbà míì tí ọlọ́run bá tún fún wa ní àǹfààní àti jókòó a máa parí ẹ̀ insha allah ta'ala èyí tá a ṣe tó ṣe déédéé ọlọ́run kó fún wa ládẹ̀ èyí tá a ṣàṣìṣe ọlọ́run kí o ẹ̀jẹ̀ wa wasalaamu alaykum wa rahmatulah. No. Ìgbésẹ̀ méjìlá ẹ̀ sísì. Ìgbésẹ̀ sísì pé wọ́n á lọ wá sábìá wọn kò sí fún fara ẹ̀ wọ́n sì dá ẹ̀ fún sí. ẹnu ìkejì ẹni tí ó wọ ẹ̀kú rẹ̀ tó lọ nípa síbẹ̀ níbi ìfọ̀ láti yẹra ìsàlẹ̀ ẹgbẹ́ wa kí òkú sí ilẹ̀ ala kulli hal ẹni tí ó kú ní ibì kan tí ara ẹ̀ pieces gbogbo ń tá a bá lè ṣàjọ ní ara ẹ̀ so tí ó bá lè ṣeéṣe kí a tó wá pé àwọn páàtì tó pọ̀ jù ńlá rí tó bá lè ṣe é ṣe káwẹ̀ wọn á wẹ̀ wọn tí ò bá lè ṣe é ṣe kò sí aburú nù ẹ̀ àwọn afáàní wọn ò ṣe tayammum èyí ni pé ẹni tí ó wẹ̀ kú yẹn á fọwọ́ kan èèpẹ̀ á fi ra àwọn kìnnì yẹn lára gẹ́gẹ́ bí ìgbà tó ṣe tayimama fún wọn ṣùgbọ́n aláti kírun sí àwọn páàtì yẹn lára síwájú ká tó lọ sin but ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni ọwọ́ ẹ̀kú tó ń náà lè tẹ̀lé wọn lọ sí orí tẹ́ láti lọ jẹnáíza bẹ́ẹ̀ ni ẹni ọwọ́ ẹ̀kú òun náà lè participate láti kírun sí òkú lára àbí láti tẹ̀lé wọn lọ sí orí tẹ́ bóyá ìdí tẹ́ fi béèrè ni pé wọ́n ní ẹni ọwọ́ ẹ̀kú kọ́wẹ̀ ẹni ó gbé kọ́sàlùwàlà ala kulli hal. à ń sọ ọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó fi ń hàn jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ni pé kì í ṣe ọ̀ràn àyàn torí pé wíwẹ̀ kú yẹn tí kì í bá ti ṣe pé èèyàn bá fọwọ́ kẹ̀gbin kí ni tí ó mú yẹn wẹ̀ ṣé ìwẹ̀ kí ìwẹ̀ pé èèyàn wẹ̀ so n táwọn afa sọ ni pé kì í ṣe ti yẹn. mustahabi ni téèyàn bá wẹ̀ tó bá sàlùwàlá tóun náà bá wọn kírun sí òkú la kò sábúrú ẹni ó gbé òkú bó bá tẹ̀ jẹ́ pé bóyá nígbà tá a gbókù dé orí tẹ ìgbà yẹn la ṣẹ̀ṣẹ̀ wá kírun tó ń láǹfààní láti ṣe àlùwàlá láti lé ó wá gbé òkú yẹn ní ọ̀lẹ́ àìdá àwọn gbé gbé sínú mọ́tò àbí wọ́n sọ òkú kalẹ̀ so gbogbo yẹn kì í ṣe pé ó já àlùwàlẹ́ tó bá pé awọ rẹ wá kan ara òkú tó bá ní àǹfààní láti rí omi àlùwàlá kó sàlùwàlá òun náà mustahabi ni kì í ṣe ọ̀ràn yẹn Allahu alam náà ṣe tẹ̀yàmọ̀ láti fi kírun sókù láàbí. ok sáàlẹ̀ romi ṣé a lè ra omi tí ó bá sí omi sáàlẹ̀ wá ìtara kò tiẹ̀ sómi pẹ́ẹ̀pẹ́ tí ó bá wa tó bá wá ṣẹlẹ̀ pé kò sómi pẹ́ẹ̀pẹ́ ohun tá a ṣe náà ni tàyámọ̀m tá mẹ́nu bàyẹn ohun tó máa ṣe fópin yẹn náà ni tẹ́ mọ́mọ́ tí a mẹ́nu bà tó bá tiẹ̀ tí ò bá tiẹ̀ wá sóbi pẹ́ẹ́pẹ́ láti fi wẹ̀ ẹni tí yóò wẹ̀ yẹn yóò ṣe tẹ́ mọ́mọ́ bá bóun ṣe máa ń ṣe tẹ́ mọ́mọ́ yóò fọwọ́ kanlẹ̀ yóò fi bọ́jú ẹ̀ yóò sì fi pa ọwọ́ ẹ̀ khalas wọ́n wá ṣe èdè káfà ní fún wọn lọ gbé wọ́n wàlẹ́kùsọ̀rọ̀ wọ́n yẹ kó. ọ̀nà kejì ní pé sídìrì tí ẹ sọ̀rọ̀ nípa ẹ̀ ṣé ewé ni àbí èso ní ká sọ pé ewé bá ní ewé ìdúró tó lẹ́la láti rí pé ní àwọn ìgbàgbọ́ àdúgbò ní iwájú àgbàsílà àwọn ọkọ̀ tó wá máa ìbéèrè àkọ́kọ́ ni pé ẹni ṣàtọ́lẹ̀ wípé aṣọ tí kò sí aburú nù ẹ̀ ẹ̀ lè sàsọ́lẹ̀ pé aṣọ tí fi bòun ni yálà aṣọ tó fi ṣe ara mi ni àbí èsè fi ṣe ara mi arínú àwọn sàhábà àtàwọn tó yẹ pé síwájú kún tó kú àwọn náírà yẹn yìí pé ń rọ ń ra ní ìmí wa kò sí aburú kéèyàn ṣe pé tí n bá kó sinmi ni kò Abubakar òun gan fún onúran ló aṣọ tí òun wọ̀ nígbà tí òun ń ṣàìsàn yẹn òun náà ni kí wọ́n fọ̀ kí wọ́n wá wá aṣọ méjì kún kọjá mẹ́ta kí wọ́n fi bòun ọmọ rẹ̀ Aisha radiyallahu anha àná ẹgbẹ́ eléyìí ti gbó ó ṣe bí ẹni ó wà láàyè ló nídìí aṣọ tuntun ju ẹni ó ti kú lọ ẹni ó ti kú tá a fa aṣọ tuntun bò kí ni tí ó ṣẹ́kù lára aṣọ tuntun òun gan fún rẹ̀ ṣebí ẹ̀pẹ̀ ni yọ padà wá jẹ náà ni ilé ọ padà jẹ ni so that is it kò sí aburú kéèyàn ó ṣàsọlẹ̀ pé aṣọ báyìí òun ni kẹ́ẹ̀ fi bò mí à ń bọ̀rọ̀ à ń bọ̀ wá sọ̀rọ̀ láti lórí alikafa ni insha allah ta'ala náà ẹlẹ sidir ohun tí àwọn àfa sọ òní hikma sidir òní ọsẹ torí pé ó máa ń jẹ́ kí nǹkan ó má ni bí ò tiẹ̀ hó ó ní bí ti bí ó ní nǹkan kan bí alum tẹ bá ma alum ẹ rí i pé alum máa ń kó ẹnu tó gẹ́gẹ́ bí ẹnu ṣe máa ń ṣe sí ara so n tó sì tún lè ṣe yàtọ̀ sí sídìrín ojú ọ̀sẹ̀ lọ wallahu alim. ala kulli hal fámílì èèyàn ohun tá a mọ̀ náà ni pé wọ́n máa ń tàn but ó nígbà kan tó yẹ pé ẹ ní lè mọ̀ wọ́n mọ́ kò sí kanú wa tó lè sọ pé òun mọ àwọn bàbá bàbá bàbá rẹ̀ lọ́nà mẹ́wàá. bọ́bá tiẹ̀ wá bọ́bá tiẹ̀ ń kọ́ lẹ̀ ó lè ba lórí ìtàn nísìnyí nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí to àwọn ọba ilẹ̀ Yorùbá tán ti jọba rí ìyapẹnu ọbẹ̀rẹ̀ sí wa àwọn kan ní eléyìí wádìí síwájú eléyìí àwọn ọba nu o káwá pé àwọn ọmọ àrọ́mọdọ́mọ níbo lẹ fẹ́ kà wọ́n sí ṣé wọ́n wá lámì ibi tí ọ̀rọ̀ ti wá lọ́dọ̀ àwọn afáàní pé ẹ̀mí kankan ò síta fi dá pé lágbájá báyìí ó wà nù àrọ́mọdọ́mọ anabi sallallahu alayhi wa sallam orí e ta bá mọ̀ tá a lè kà òun náà lọ́ máa èyí tá a bá mọ̀ ó ti tán gbogbo ẹni tó máa ń sọ pé òun àrọ́mọdọ́mọ ni kó mẹ́rin wá tó bá tiẹ̀ wá lóun àrọ́mọdọ́mọ ànábì ní sáwà sálàm ṣé ó jẹ́ nǹkan bàbàrà ni ṣé àwọn àrọ́mọdọ́mọ ànábì sáwà sálàm ṣé wọ́n ní ipò kan pàtó ju tí wọ́n bá ṣe lọ àwọn náà tí wọ́n bá ṣe òun náà ni wọ́n lọ gbàǹjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyámọ̀ kò sí ipò kan pàtó tí wọ́n ní so àwọn etí a mà òun náà la mà àwọn èèyàn náà sì ní tí a múṣẹ níbi àwòfin ànẹ́bísà àṣálà ìpè ká fẹ́ràn àwọn ìyáálé òun ara lé òun but èyí tá a mà tó ń claim how many years now téèyàn ní òun àrọ́mọdọ́mọ ànábìnrin láti láti nàìjíríà fúlàní àbáwúsá àbí yorùbá bó o láti fẹ́ prove pé àrọ́mọdọ́mọ ànábìnrin a lè prove ẹ̀ torí pé anabi ẹsẹ̀ fúlàní anabi ẹsẹ̀ ṣe yorùbá arab lànàbì bóòlù wa ti wá dọ́bọ̀rọ̀ àwọn ọmọdọ́mọ anabi sàwọn àṣẹlẹ̀ so ibi tí problem wà nù àwọn èèyàn sàn claim rẹ̀ náà ni na wallahu alam wa aleykum salaam. sórí alikafani bẹ́ẹ̀ ni kò tọ́ súnà pẹ́ẹ́pẹ́ kì í ṣe ń tó dání bídà ni àwọn ẹlòmíì wọn kọ alukur'an aya alukur'an sí i àwọn ẹlòmíì gan wọn lè kọ lẹ́tà gan wọn lè kọ lẹ́tà wọn sọ sínú <laughs> sínú kábàárì òkú àbí ibi tí bá ti wọn fi sínú aṣọ àwọn ẹlòmíì wọn kọ ayatul kursi àbórí àwọn nǹkan tọ́jọ́ mọ́kàn máa wò sí eléyàn kò tọ́ súnà pẹ́ẹ́pẹ́ haramu ni àgbọ̀dọ̀ ṣe bígbà téèyàn tiẹ̀ ń téèyàn ń téèyàn fi téèyàn rí ẹpẹrẹ ọ̀rọ̀ ọlọ́run ni èèyàn ọ̀pọ̀rọ̀ ọlọ́run lé pẹ́ẹ́pẹ́ torí pé ẹni ó ti kú kò sí téèyàn fẹ́ ṣe láǹfààní fún mọ́ gbogbo ẹni ọba ti kú ntànàbí ni nǹkan tọ́ a amalu iṣẹ́ rẹ̀ sì ti pin náà nù kò sí sẹ́mi tí ó ń ṣe láǹfààní mọ́ àyàfi àwọn tí anabi sàlá sàlám kàkálẹ̀ ntọ́ba yẹ lẹ́yìn yẹn kò lè sùn láǹfààní mọ́ wallahu alam. wa à wa se wá ṣe alkafan à wa se wá ṣe ọ̀rọ̀ lórí gbígbé òkú lọ sórí tẹ́ sísin òkú gan fún rẹ̀ à ń bọ̀ wá ṣe ọ̀rọ̀ lórí báwo la ṣe sin òkú a sì ń bọ̀ wá sọ̀rọ̀ lórí àwọn tọ́jọ́ mọ́ ṣẹ̀ríà nínú orítẹ́ gangan fún rẹ̀ bákan náà la ṣe fẹ́ kí orítẹ́ yẹn orí yóò dàbí gbàtọ́ pé a kàn ń ṣe repetition ni so inshallah tààrà tí a bá dórí topic yẹn a ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ inshàlá tó alhamdulillah wassalatu wassalamu ala rasulillah.